Good morning, good morning, good morning. Ó jẹ́ kí n jẹ́ kílẹ̀ mọ́ kí n tó ṣe prógrámù yìí ni. Ṣùgbọ́n bí mo ṣe rí ń sìn ó yẹ kí n sáré ṣe just three minutes. Láàrè tẹríba láàrè tẹríba láàrè tẹríba ẹ̀mí ló mo kù yẹ. Tí ò bá mọ bí o ṣe máa dá sí ọ̀rọ̀ màmá àti Genesis shut up your mouth. Who are you? láàrin tẹ̀lé bàtà ní ẹ̀nà àwọn wòlíì ń sọ̀rọ̀ àwọn wòlíì ń sọ̀rọ̀ ìwọ láàrin tẹ̀lé bàtà náà ń sọ̀rọ̀ òun dá sí ọ̀rọ̀ bí ẹni orí ẹ ti ń dàrú òun pe Genesis ní ọ̀rẹ́ ẹ òun sọ̀rọ̀ sí Genesis anyhow jẹ́ gbóná dà náà lára kó mọ bó ṣe rí lára náà jẹ́ kí wọ́n ọ̀dàlẹ̀ náà fura lára ẹ ọ̀dàlẹ̀ láàrin ìwà ọ̀dàlẹ̀ ètsẹ́tọ̀ èdálérúdálérú nínú màmá Esther Ajayi àti àti Genesis ta ló kọ́kọ́ mọ̀ nínú àwọn méjèèjì nínú màmá Esther Ajayi àti Genesis ta ni wọ́n láàrin kọ́kọ́ mọ̀ ó wá ní o fún Genesis in twenty four hours ó dà pé ó fẹ́ dé gbogbo yàrá pàjá mọ́ gbogbo alákòókò ọmọṣẹ́ ó dà kórí ẹ̀ ń dàrú ìgbà tó ní ẹ̀ pé ẹ ní akọni ẹ̀mí tó ń tẹ̀lé ẹ̀ṣẹ̀ tó ní wọlé ẹ̀ṣẹ̀ mo ti wò pé ṣe lè ṣá ìwọ tó mú gbó Genesis ẹ láàrin tẹríba tí ò bá mọ bó ṣe máa dá sọ́dọ̀ gbé ẹnu ẹ sọ̀hún olòṣì olè oníjẹkújẹ ẹlẹ́lẹ́yà bloody nuisance. ìwọ fún Genesis ní twenty four hours can you imagine rubbish ta ló bí ẹ who born you sọjọ mọtayọ tó ń gbé ẹ dìde lẹni níbo ló kọjú ẹ sí lẹni ẹ ìwọ láre wa ń jábọ̀ òṣì àwọn àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ tó ń dùn wọn ìwọ ìwọ olórin akọrin ìwọ akọrin ń dá sọ̀rọ̀ abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ó jẹ́ ká ní classification o ó jẹ́ ká kọrin mọ rẹ̀ lákọrin kí wòlíì mọ rẹ̀ ní wòlíì káṣọ́nà mọ rẹ̀ láṣọ́nà kọ́mọ ogun mọ rẹ̀ lọ́mọ ogun wòlíì sọ̀rọ̀ akọrin sọ̀rọ̀ àbí orí Láre dàrú ni Láre jẹ́ kórí ẹ pé o Láre tẹríba jẹ́ kí orí ẹ pé mo mọ̀ mọ́ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ni mo ti fẹ́ sọ̀rọ̀ ibi kì í sì ní sùúrù torí pé ìjà ìfẹ́ ni Genesis ń bá màmá jà ṣe rò pé ó ni ó mọye ìgbà tí Genesis fi ń gbé báàgì tẹ̀lé màmá ni. Genesis náà ti lówó tiẹ̀ náà ah Genesis àti mama wọ́n jọ pín owó ni gbàgbé bóyá ṣẹlẹ̀ ah ìránṣẹ́ Ọlọ́run ní Genesis tí màmá tó dé ìgbà wo ni wọ́n láré dé ìwọ akọrin ìwọ ẹlẹ́nu oníjẹkújẹ ó wá ní o fún Genesis twenty four hours oní Genesis ọ̀rẹ́ oníbàjẹ́ wo wo eh, fídíò tí mo rí lóru yìí láre láre orí ẹ ti yí àwọn wòlíì ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ ó ń dá sọ̀rọ̀ ó tún ń da ọ̀rọ̀ rú àbí orí orí láre ti dàrú ṣáá ókè nínú àwọn bákọ̀ọ̀pù ẹ àbí jìtálìsì ẹ àbí kọ́ngọ́rìsì ẹ kéèyàn kan nínú àwọn olórin kó wá ajá ìkí ẹ̀mú ẹ lọ́wọ́ tí wọ́n pé wàá máa ké ni ṣòro pọ́ easy kéèyàn kó ọmọ ọ̀jọ́jọ́ kéèyàn kó fẹ́ máa lo tíríkì láti máa jí ọmọ ọjọ́ ẹ̀kọ́ ṣòro pọ́ easy ni á bọ̀sibọ̀sí gbogbo ìránṣẹ́ lọ́tọ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ lọ wò dáadáa àbí ṣé òun analysis Genesis tó sọ ni tó bá sọ wípé ìmàmá òwò awó ìyàwó òun àbí kò fún ìyàwó òun ní kíní kan kò tọ́rọ owó lọ́wọ́ màmá náà Genesis fúnra ẹ̀ wà ókè ìjà ìfẹ́ ní Genesis ń bá màmá jà ìwọ láríwá ṣẹlẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ pẹ̀lú etí ẹ̀ jẹ̀bẹ̀lẹ̀ jẹ̀bẹ̀lẹ̀ yẹn ẹlẹ́nurùn onídọ̀tí ìwọ láríwá tẹ́lẹ̀ bá wá jábọ̀ ó wá ń jáde ó ń jáde fún Genesis who born you. Ah, ah. bí jẹ́rẹ́sì ti bá sọ pé màmá ò wá sílé o ó ń pọ́ màmá lé ni màmá ló bèèlì ẹ̀ ni àbí ó gbọ́ gbogbo ara ara tí jẹ́rẹ́sì ti dá nínú ọgbà ni àwọn nǹkan mèremère tí jẹ́rẹ́sì ṣe sínú ọgbà yẹn even gbogbo ìgbà tí jẹ́rẹ́sì ti wà lọ́gbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n kò dàbí ọgbà ẹ̀wọ̀n ó dàbí ọgbà ìtura ni ìgbà tí Genesis wà ní ọgbà ọgbà ẹ̀wọ̀n gan ò dàbí ọgbà ẹ̀wọ̀n ó dàbí ọgbà ìtura nítorí pé èèyàn Ọlọ́run wọbẹ̀ ìwọ náà wàá débẹ̀ lọ́jọ́ kan wàá mọ bó ṣe rí ó gbọ́ láre ìwọ náà wàá débẹ̀ lọ́jọ́ kan wàá mọ bó ṣe rí. èèyàn sọ̀rọ̀ tó ń dùn ìwọ láre tẹ ìwọ ń jábọ̀ òṣì ó ní o fún Genesis ní twenty who born you sọmọ ọkọ tó wà láàrin genesis àti màmá ni ọ̀rọ̀ wòlíì ni ìwọ ẹlẹ́nu pẹ́yẹpẹ́yẹ wa ń sọ̀rọ̀ ẹlẹ́nu rún akọrin a ti mọ̀ pé gbogbo ìyá olórí yẹn tẹ̀lé olórí burúkú ló pọ̀ nù yín ohun tẹ́ ẹ máa jẹlẹ̀ wá ẹ lọ ṣọ́ọ̀ṣì eléyìí ẹ bá wòlíì eléyìí jáfẹ́ eléyìí nítorí nǹkan tẹ́lẹ̀ jẹ just three minute talk mo fẹ́ sọ yìí láre jẹ́ kí orí ẹ pé má dá sí ọ̀rọ̀ lẹ̀ yìí genesis mi ò kúkú mọ́ rí màmá mi ò mọ anybody yín rí but ẹ jẹ́ kí orí ẹ pé o lẹ́rẹ̀ ọwọ́ mi lè lo dámọ̀ tàbí fẹ́ gbèjà ẹ kí ni mọ̀dọ̀ fi ń jà láàrin tẹ́lifà jẹ́ kórìí ẹ pé o tí wọ́n bá wá bí ẹ re ìwọ láàrin tẹ́lifà yẹn tí wọ́n bá bí ẹ re go further lórí ọ̀rọ̀ yìí jù báyìí lọ wàá mọ̀ pé ọmọ tí ìyá ẹ̀ ò taṣọ ìyá ẹ̀ ń ta nǹkan míì nǹkan míì tó ń ta yẹn wàá mọ̀ ẹ̀ẹ́ tóyìn orí ẹ̀ dàrú ìwọ tóyìn tó ń sọ̀rọ̀ yóò ti ya wèrè láàrin small higher than genesis kò ní ta fún ìyá ẹ̀ olórí burúkú. gbàtẹ́ pé ẹ̀yin náà wọ́n iná tí wọ́n tọ́ sọ pé láre is more than genesis níbo nìyẹn ọdún wo ni láre bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì genesis wà nínú ibi tí láre ti tó ti jẹ́yàn láyé ẹ̀ ta ló mọ láre rí láre ọmọ jésù ọlọ́run gbogbo fọlẹ̀ ẹni so wàá fi fi bùgá ẹ sí àpò ara ẹni àwọn wo ló ń bùgá máa gbọ́ wèrè lè ó is better lára is higher than Genesis níbo nìyẹn olórí burúkú kò ní da fújà ẹ̀ lára is higher than Genesis kàyí ìmájà àwọn wèrè wíìs láre láre ọmọ olórin ọlọ́run gbogbo fọ́lẹ̀ ẹni náà ó wá ń lanu gbàgàdà gbàgàdà òun lanu gbàgàdàgbàgàdà òun dá sọ̀rọ̀ tó bá ọmọ bóyá máa ṣètò ọ̀rọ̀ wá gbẹ́nu ẹ sọ̀hún. ó ké jáde ọlánìyí tó bá fẹ́ dá sí mátà yìí wàá dá sí mátà yìí àmì kébìlì pé kí nǹkan lè ṣẹ́tù ni ó wá ń dá sí níṣe nídàásí pé òun sọ̀pọ̀tì èèyàn kan. wèrè ni bọ̀bọ̀ yìí ṣá. láàrin jẹ́ kórìí ẹ pé o láàrin tẹríba jẹ́ kí orí ẹ pé lásùn ọ ni mo fún ọ yẹn ó dàbọ̀.